àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sójú wòran ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kan òjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí Ìpàdéọlá ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ nàìjíríà ti fún àwọn ìjọba ìbílẹ̀ lómìnira lẹ́ka tètò ìṣúná ìjọba ìpínlẹ̀ èkó kéde gbígbé àwọn òpópónà kan ti pa ní àgbè ìkòyí ọ̀rọ̀ epo bẹntiró tó jẹ́ pé ọ̀wọ́n gógó rẹ̀ ló tún balẹ̀ sórílẹ̀‐èdè nàìjíríà ibi tí ó sì ti ṣọṣẹ́ jùlọ nípínlẹ̀ kaduna níbi tí wọ́n ti ń ra jálá epo kan ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún náírà lọ́wọ́ yìí one thousand one hundred naira per litre àbádòfin tó ń pè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun ní ẹkùn gúúsù ìlà oòrùn lédè nàìjíríà ìyẹn south east wọ́n ti kà fún sáà ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n yóò gbé àwọn ọjà gbogbo ti pa nílùú ìbàdàn lójúnà àti fi ṣàyẹmí ti ayẹyẹ ìgbàdé ti olùbàdàn tuntun ọba ọlákùnlẹ́yìn omijé ṣògbéré lójú àwọn olólùfẹ́ pẹ̀lú bí wọ́n ṣe ṣe ètò ìsìnkú ti aṣòfin aṣíṣòfin ọmọ iléègbìmọ̀ aṣíṣòfin ilé wa akínrẹ̀mí tí gbogbo ẹ̀ mọ̀ sí jàgàbá nílùú ìbàdàn ìkáyàsókè mú àwọn olùgbé apá kan ní ìlú Àbújá pẹ̀lú bí ilé epo kan ṣe gbaná jẹ. Níparí, Ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn ló ti fẹsẹ̀ ètò ìdìbò àti àṣeyọrí jíjáwé olúborí ti Òdòdó múlẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Kogi. Wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn lẹ́ẹ̀ máa mú wá fún yín nígbà tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà dé à ń padà bọ̀. Fọ́rọ̀ wà nínú ìròyìn fàṣálẹ̀ tòní àwọn òṣìṣẹ́ àjọ tó mójútó ìmọ́tótó agbègbè nípínlẹ̀ èkó ti rọ́wọ́ tó àwọn arúfin mẹ́tàlá kan ìyẹ̀tẹ̀tìn lórí afárá ẹlẹ́sẹ̀ ti ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ òní alábòjútó iṣẹ́ agbègbè àti ohun àlùmọ́nì inú omi ní ìpínlẹ̀ èkó tókunbọ̀ wahab ló fọ̀rọ̀ ọ̀hún sórí ìkànnì abẹ́yẹfò rẹ̀ lónìí ó ní orí afárá ti ládìpọ̀ àti bọ́ládé ni wọ́n ti rọ́wọ́ tó àwọn aṣèbàjẹ́ ọ̀hún tí wọ́n sì ti kó wọn lọ sí iléeṣẹ́ ti àjọ káì tí wọ́n sì tún ní wọn yóò máa fi ìyà tó tọ́ jẹ wọ́n ní ìbámu pẹ̀lú òfin. látàrí àyè tí ojú ọ̀nà àtọ̀ lùsádà sí àgbáráwà ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti bá àwọn iléeṣẹ́ tó wà lójú ọ̀nà yìí ṣe ìpàdé pọ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe lójú ọ̀nà náà láì dúró de ìrànwọ́ àbí àtìlẹ́yìn látọwọ́ ìjọba àpapọ̀ ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọdí mọ́ wípé iṣẹ́ náà yóò di ṣíṣe bí yóò bá fi di oṣù kẹsàn-án ọdún yìí síwájú ètò ayẹyẹ ìgbádé olùbàdàn kẹtàlélógójì yẹn fọtítọ tìlú ìbàdàn ọba owólabí ọlákùlẹ́yìn tí yóò wáyé lọ́la sọ́tàn ilẹ̀ sokoto alhaji muhammadu sahad abubakar àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ níròyìn ti sọ́ni mímọ́ wípé wọ́n ti balẹ̀ gùdẹ̀ sílùú ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí ayẹyẹ náà yóò ti wáyé igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ báyọ̀ làwà ni ó lọ tẹ́wọ́ gba Sultan ọ̀hún wọlé káàbọ̀ ní pápákọ̀ òfurufú tìlú Ìbàdàn ní Alákíá Olúwaṣèyí Ṣóhùnmí ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN. ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí Supreme Court ló ti fún àwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira lẹ́ka tètò ìṣúná báyìí tàbá péjọba àpapọ̀ látẹni tó jẹ́ agbèfọ́ba àgbà lórílẹ̀‐èdè yìí ìyẹn Lateef Fagbemi ló ti wọ́ àwọn gómìnà mẹ́rìndínlógójì thirty six tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà turuṣu lọ síwájú ilé ẹjọ́ ọ̀hún ibi tó sì gbé ẹ̀sùn oníkókó mẹ́tàdínlọ́gbọ̀n síwájú wọn lára rẹ̀ ni pé kí wọ́n dá àwọn tó jẹ́ gómìnà ọ̀hún lọ́wọ́ kọ́ láti má ṣe fọwọ́ kan owó tó jẹ́ ti àwọn ìjọba ìbílẹ̀ mọ́ bákan náà ló sì jẹ́ pé kí àwọn ìjọba ìbílẹ̀ kan máa gba owó wọn tààrà látinú àpò òṣà wọn ti alájùmọ̀ṣepọ̀ tó jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà bákan náà ló jẹ́ pé wọ́n tún sọ ọdún pé kí ilé-ẹjọ́ ọ̀hún rí i pé gbogbo ọ̀nà eléyìí tí àwọn gómìnà fi máa ń yọ àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn kánsílọ̀ wọn bíi jìgákò lórí àléfà òun nìkan papò dídàn rẹ̀ adájọ́ Emmanuel Agim lásìkò tí ó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ sọ ọdún pé irúfẹ́ àwọn ìwà tí àwọn gómìnà ń hù ni kò bófin mu wà ní láti àkókò ìlọ kí ó jẹ́ pé nínú àpò àṣùwọ̀n ti àwọn ìjọba ìbílẹ̀ ni ìjọba máa sanwó ọ̀hún sí tààrà tó jẹ́ owó tó jẹ́ ti àjẹmọ́nú ti àwọn ìjọba ìbílẹ̀ bákan náà ni kò sì gbọdọ̀ sí ìgbésẹ̀ mímáa gbé ìgbésẹ̀ àyọ àwọn alága ìjọba ìbílẹ̀ àti àwọn kánsílọ̀ wọn kúrò lórí àlééfà ẹ̀wẹ̀ iléeṣẹ́ aláṣẹ ti sọ ọ́ mọ̀ bá lè rí i pé wọ́n mú gbogbo àwọ̀ṣẹ́ eléyìí ti ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wá pa lórí ìgbòmìnira fún àwọn ìjọba ìbílẹ̀ ó ní ìgbésẹ̀ ọ̀hún lè pé láti jẹ́ kí àlàáfíà ìjọba kí gbogbo nǹkan kó sì lọ lórílẹ̀‐èdè nàìjíríà bó ti tọ́ àti bó ti yẹ ó ní ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ka ìjọba kẹta ni ó jẹ́ pé àìfún wọn ní òmìnira wọn tó láti bí ogún ọdún sẹ́yìn òun ni ó ṣokùnfà bí ìṣẹ́ òun ìyà àti ètò ààbò tó mẹ́rẹ̀ bó ṣe dé eléètò ìgbàlejò lórílẹ̀‐èdè yìí wà ní tí àwọn gómìnà ọ̀hún bá nífẹ̀ẹ́ ará lọ́kàn kí wọ́n rí i pé gbogbo àmúṣe eléètò ní í ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀hún òun ló wá látọwọ́ wọn gómìnà dàpọ̀ abẹ́dún ti ìpínlẹ̀ Ògùn ti di ẹ̀bìrú àwọn àṣẹ ọlọ́kan-ò-jọ̀kan léyìí tí ó ń falẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí bí iṣẹ́ àkànṣe ti òpópónà tó wá láti agbègbè Sango Ọ̀tà wá sílùú Abẹ́òkúta kò ṣe dídì ṣe gẹ́gẹ́ bí gómìnà ṣe fi ọ̀rọ̀ ń ó ní àwọn wá lónìí wá lọ́la àti máa gbé fáìlì kiri láti ọ́fíìsì kan lọ sí ọ́fíìsì míì òun ló jẹ́ eléyìí tó ṣokùnfà bí gbogbo nǹkan òun ṣe rí ó ní ìjọba òun láti àtẹjúbà rẹ̀ ti ìpínlẹ̀ èkó lábẹ́ gómìnà babájídé sanwóolu ní àwọn ti jọ gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn láti rí i pé wọ́n gba àṣẹ lọ́dọ̀ ìjọba àpapọ̀ láti pawọ́pọ̀ ṣe iṣẹ́ àkànṣe òpópónà ọ̀hún ṣùgbọ́n ó jẹ́ ìjọlójú pé gbogbo ìgbìyànjú wọn pàbó ló já sí kó tó di pọ́n wá rí ìyọ̀ǹda díẹ̀ gbà ní bákan náà lẹ pé àánú bá ti rí ìjọba ìyọ̀ǹda gbà pátápátá ó wá ké sí àwọn aráàlú pàápàá jùlọ àwọn tó ń lo òpópónà ọ̀hún láti fọwọ́wọ́nú ní kété tí ìjọba rẹ̀ bá ti rí àwọn ìwé àṣẹ ọ̀hún gbà yóò gùn lé ìgbésẹ̀ ọ̀hún ní wàrà bákan náà ni gómìnà ọ̀tún kọminú lórí ìgbésẹ̀ bí àwọn kan ṣe ń lo ìkànnì tó jẹ́ ti ìbáraẹnidọ́rẹ̀ẹ́ eléyìí tí wọ́n fi ń sọ kòbákùgbé ọ̀rọ̀ sí i ní èyíkéyìí àwọn èèyàn ló wọ́n pé tán wà lẹ́yìn ọ̀rọ̀ òun ló yẹ pé àwọn kan wọ́n ṣe agbódegbà fún wọn ó wá ní pẹ̀lú bí nǹkan ṣe rí yìí ìṣèjọba òun ni kò ní bẹ́sùgbẹ̀gbà àti pé àwọn tó ń bà òun lórúkọ jẹ́ pé òun ò kọbi ara tàbí gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àwọn òpópónà ọ̀hún ni òun máa fojú wọn wíná òfin bẹ́ẹ̀ ló sọ ọ́ dúnmọ́ pé pẹ̀lú bí òpópónà ọ̀hún ṣe rí kò ṣẹ̀yìn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba tó ti wá síwájú ṣe kùnà láti bójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òpópónà ọ̀hún eléyìí tó ti jẹ́ pé ó ti wà nípò ẹ̀gẹ́rẹ́mìtì kí òun tó dórí àlééfà wà níbi wọn bá ń dan ìka àlébùsọ báyìí bí ìgbà tán kàn fẹ́ máa mọ̀ọ́mọ̀ ba òun lórúkọ jẹ́ ni fàákàjà lórí ti ọ̀rọ̀ aládarí tó ń wáyé ní ilé ẹ̀kọ́ ti ìkẹ́kọ̀ọ́ olùkọ́ni tá a mọ̀ sí college of education tó wà ní àkọ́kọ́ ìyẹn nípínlẹ̀ èkó òun ló ti búrẹ́kẹ́ sí i bí àwọn agbébọn kan ẹni àìmọ̀ṣe jí ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ẹni deputy registrar ilé ẹ̀kọ́ ọ̀hún arákùnrin ọ̀hún chris ọlámíjù òun ni wọ́n gbé ní ilé ìgbé rẹ̀ òun lọ pé láàrin òru ní nǹkan bíi aago mẹ́ta òun ọ̀rọ̀ ọ̀hún ló sì ń wáyé lẹ́yìn tó yẹ pé ọ̀làmìjù náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó ń léwájú fún ọ̀rọ̀ àti fẹ̀hónúhàn lòdì sí mímọ́ apẹ́ lọ́fíìsì eléyìí tí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ìtàmọ̀sí provost ọ̀mọ̀wé wahab azeez tó ń pẹ́ ju bí òtìyẹ lórí àlééfà gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ń fẹ̀hónú sọ wọ́n ní sáà ìṣèjọba rẹ̀ ló ti tẹnu epo tó sì yẹ kó àwọn ẹlẹ́wọ̀n méjì pàdánù ẹ̀mí wọn àwọn márùn-ún wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú látàrí ti àrùn onígbárí méjì eléyìí tó kọlu ọgbà àwọn tó wà ní agbè Badagry ìyẹn nípínlẹ̀ Èkó ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléewòsàn ìjọba tó wà ní agbè Badagry ìyẹn Ọlátúndé Bákàrè sọ ọ́ dùn pé ọ̀kan lára àwọn méjì ọ̀hún tó ń gbẹ́mí mì ló ti gbẹ́mí kó tó di pé wọ́n mú wá sí iléewòsàn ọ̀hún nígbà tó ṣe pé ẹnì kejì ló dákẹ́ lásìkò eléyìí ti ó ń gba ìtọ́jú ó ní àwọn márùn-ún tó kù ló jẹ́ pé wọ́n wà níbi tí wọ́n ti ń tọ́jú wọn ó ní lára àwọn tó tún gbé wá ọ̀nà láti rí ẹnìkan tí wọ́n ti ṣe ìtọ́jú fún eléyìí tó jẹ́ pé ara rẹ̀ sì mókun wá ké fún àwọn aráàlú láti rí i pé wọ́n tètè máa kéde lórí ọ̀rọ̀ ọ̀hún láti kẹ́gbẹ̀járe lọ sí ilé ìwòsàn tó wà nítòsí wọn bí wọ́n bá ti kẹ́fí pé wọ́n ti lùgbàdì àrùn ọ̀hún àti pé iléeṣẹ́ ọba tó ń ṣètò ìlera ló ti dúró digbín wá ní ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan lọ láti rí i pé wọ́n tún ṣe àyẹ̀wò sínú ọgbà ọ̀hún láti mọ bóyá àrùn ọ̀hún sì tún ń ṣọṣẹ́ láàrin rẹ̀ iléẹjọ́ tó ga jùlọ ti ilẹ̀ wa eléyìí tó fìdí kalẹ̀ sílùú àbújá ló ti pàṣẹ pé kí wọ́n lọ fi ẹni tó jẹ́ alákòóso ìfọ́nà iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Sale Mama sí àhámọ́ ẹbí wọn ti sọ̀rọ̀ àbọ̀ òun náà fowó rẹ̀ bá iléẹjọ́ lórí ẹ̀sùn pé owó tùlùtùlù bílíọ̀nù méjìlélógún twenty two billion naira òun ni ó jẹ́ ti iṣẹ́ àkànṣe iná ọba òun ni ọba òun àtàwọn mìíràn ni wọ́n lò ń gbogbo tó sì darí ẹ̀kọ́ ibòmíì ní kó tó di pé ìgbẹ́jọ́ abọ̀ ń wáyé ló yẹ pé ṣe ló kọ́kọ́ ṣubú lulẹ̀ gbọ́nàgbọ́dàn níwájú ilé ẹjọ́ eléyìí tó pé wọ́n sì rọ́ mi lé lórí lásìkò tí wọ́n pe ìgbẹ́jọ́ rẹ̀ tó sì jáde àdájọ́ James Ọmọ́tọ́ṣọ̀ lásìkò tó wòye rẹ̀ béèrè ṣé òjò ló pa á ní àbí ó mọ̀mọ́ dà mí sára eléyìí tó sọ̀rọ̀ mọ̀ pé ara òun ò mókun àdájọ́ wa ni lórí ọ̀rọ̀ àtìgbà onídùúró rẹ̀ kí wọ́n sì padà wá ní ọ̀la òde tí í ṣe ọjọ́ kejìlá oṣù keje tí a wà nù rẹ̀ yìí ṣùgbọ́n síwájú àkókò ọ̀hún kí wọ́n sì lọ́ọ́ fi mámà sí ọgbà àtúnṣe àjọ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ti fariga pé òun ò ní síbẹ̀ lòun ò ní gbèrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó òṣìṣẹ́ tó kéré jùlọ tí rẹ̀ jẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba ó dín mẹ́wàá two hundred and fifty thousand tí òun ń béèrè ó ní ibi tó ń sì fi ọ̀rọ̀ dúró sí náà rèé àti pé ọ̀rọ̀ òun ni ò tíì yẹ̀ tẹ̀wá pé ìjọba àpapọ̀ àti àjọ tó jẹ́ ti àwọn agbanisẹ́ tó jẹ́ ti aládàáni ni wọ́n ti fẹnu sí ẹgbẹ̀rún méjìlélọ́gọ́ta sixty two thousand pé owó òṣẹ́ tó kéré jùlọ tí àjọ òṣẹ́ sì ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba ó mẹ́wàá ìyẹn two hundred and fifty thousand ilé ààrẹ bọ́lá ahmed tinubu nínú ìgbésẹ̀ rẹ̀ láti fi kún lókun pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ló pe àwọn tó jẹ́ olórí àjọ òṣìṣẹ́ síbi ìpàdé pàtàkì kan ilé ìtànṣe fún wákàtí kan lé nílùú àbújá lẹ́yìn ìpàdé ọ̀hún ni ẹni eh, tó jẹ́ ààrẹ àjọ tó jẹ́ ti àjọ òṣìṣẹ́ nílẹ̀ wa Joe Ajaero lásìkò tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílé ìgbé ààrẹ sọ ọdún pé àjọ sọ̀rọ̀ kúyẹ́pọ̀ lásán ló wà kì í ṣe pé ìdúnàdúrà lórí ọ̀rọ̀ ọ̀hún ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba ó dín mẹ́wàá tí àwọn béèrè ló sì dúró digbin wá ní ìpàdé ọ̀hún ni ó tún tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ àti pé àbábọ̀ rẹ̀ ni wọ́n máa fi tó aráàlú létí àjọ tó jẹ́ ti àwọn agbẹjọ́rò ẹ̀ka ti ìlú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni ó ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá rẹ̀ wá láti tọ̀nà wádìí ẹni tó jẹ́ abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Wálé Ẹ̀gbẹ́dùn lórí ẹ̀sùn wípé ó kọlu agbẹjọ́rò kan àti ẹni tó jẹ́ òṣìṣẹ́ ilé ẹjọ́ kan ṣàbá pé ẹgbẹ́dùn ló ti sọ ọdún pé òun mú nǹkan lórí ọ̀rọ̀ òun eléyìí tó ń fi ẹ̀sùn rẹ̀ kàn pẹ̀lú bẹ́ẹ̀ ti pé àjọ òun sọ ọdún pé ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ti ẹgbẹ́dùn ni ó kọlu ẹni tó jẹ́ agbẹjọ́rò òun Yusuf Adésínà àti ẹni tó jẹ́ òṣìṣẹ́ ti ilé-ẹjọ́ lásìkò tó ń gbìyànjú àti mú àṣẹ ilé-ẹjọ́ kan ṣẹ alága fún àjọ àwọn agbẹjọ́rò ní ìlú Òṣogbo ọ̀hún ìyẹn Yẹmí àti akọ̀wé rẹ̀ Ibrahim Hasan nínú àtijáde kan àti ìwé ìpẹ̀jọ́ tó ń fi ṣọwọ́ sí ọ̀gá ọlọ́pàá sọ́dún pé abẹnugan ọ̀hún òun lọ pé ó papò dínà ìdájọ́ òdodo àti pé gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ilẹ̀ táwọn ń gbìyànjú láti ṣẹlẹ̀ lórí ọ̀hún làwọn ti rí ìdájọ́ àti àṣẹ ilé-ẹjọ́ gbà lórí kó tó di pé wọ́n gbègbèsè wá ni ó jẹ́jọ́ lójú pé lásìkò tó ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún òun ni wọ́n mọ̀ọ́mọ̀ dá wọn lọ́kọ́ níbi tí ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ti ṣe àwọn èèyàn méjì ọ̀hún ní ṣìbáṣìbò gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì ni ó ti sọdún pé pápákọ̀ òfurufú eléyìí tó ti ìṣèjọba àná nípínlẹ̀ ọ̀hún ti ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí òun ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní kòpẹ́kòpẹ́ tàbá pé síwájú kó tó di pé ó dórí àléfà ní Fáyẹmí kó tó kú lórí àléfà ti sọ ọ́ mọ̀ pé iṣẹ́ àkànṣe ti pápákọ̀ ọkọ̀ bàálù ọ̀hún òun ló jẹ́ pé ó ti ṣiṣọ́ kó tó di pé kò lórí àléfà bó tẹ̀ pé kò parí iṣẹ́ ọ̀hún ṣùgbọ́n Ìbánjí lásìkò tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aṣojú fún àjọ tó ń rí sí èkó ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà sọ́dún pé gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kanòjọ̀kan òun ni wọ́n ti gbé láti rí pé iṣẹ́ àkànṣe ọ̀hún ó bẹ̀rẹ̀ kó tó di ìparí ọdún yìí gómìnà usman òdodo ti ìpínlẹ̀ kogi ni ó ti sọdún pé òun ń gbìyànjú láti rí i pé owó tí ó tó bílíọ̀nù lọ́nà ogún náírà tí ìpínlẹ̀ òun bá fi ra àwọn ọkọ̀ tí a mọ̀ sí katakata eléyìí tí wọ́n fi ń dẹkùn fún àwọn àgbẹ̀ òun ni òun ti bá tọ́jú báyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ọlọ́kanòjọ̀kan òun náà ti gbé lórí ọkọ̀ tó ń dẹ oko ọ̀hún tí rẹ̀ tó bíi igba eléyìí tó ti dẹnu kọlẹ̀ ó ní òun ti wá yọ̀ǹda owó ọlọ́kanjọ̀kan láti rí i pé wọ́n ṣe àgbéǹde àwọn ọkọ̀ ọ̀hún láti yọ̀ǹda ẹ̀ fún àwọn àgbẹ̀ lójúnà àti rí i pé wọ́n pẹlẹ mọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè yìí òdodo nínú ìfọ̀rọ̀wérọ̀ kan sọdún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ọ̀hún láti gbà pé sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún eléyìí tí kò sì gbégbèsè kan lórí ẹ̀ òní báyìí tí ọ̀rọ̀ ń tiwa rèé òun wòye pé nígbà tó yẹ pé tuntun àwọn ọkọ̀ òun lákòókò yìí ni yóò máa tó mílíọ̀nù lọ́nà àádọ́rin seventy million naira ṣùgbọ́n ní báyìí o òun ti rí i pé owó tòlùtòlù eléyìí tí ìbá náà ìpínlẹ̀ òun ní bílíọ̀nù lọ́nà ogún náírà wọn ti pamọ́ báyìí tó ń sì ṣe àtúnṣe sí àwọn ọkọ̀ tó ń dẹkọ̀ ọ̀hún eléyìí tó sì yọ̀ǹda fún àwọn àgbẹ̀ ó ní àwọn ọkọ̀ ọ̀hún eléyìí tó tó bíi ogóje òun ni ó ti wà nípò tó ti dúró sánsán báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti olúìlú ilẹ̀ àbújá ló ti ya wọ bùbá kan tó jẹ́ ibi tí àwọn afurasí oníwà ọ̀daràn tí wọ́n ń farasinko sí ilé tó sì rọ́ tó méjìlélọ́gbọ̀n thirty two nínú wọn alukoro fún àjọ ti iléeṣẹ́ ọlọ́pàá àtẹkùn ti olúìlú ilẹ̀ àbújá ní josephine adé lásìkò tó ń fi ọ̀rọ̀ òun léde fáwọn akọ̀ròyìn sọ́ọ́dún pé àwọn agbègbè akpo tarabora àti ọjà ẹja tamas fish market àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n ti rọ́ tó àwọn èèyàn ń òun ní olùbó tó ta wọ́n òun náà kùn lé tí wọ́n sì pé àwọn afurasí méjìlélọ́gbọ̀n thirty two ọ̀hún nílé tí méjì nínú wọn jẹ́ obìnrin òun ni wọ́n rọ́wọ́ tó ó ní àwọn nǹkan ọlọ́kanjọ̀kan bíi gbígbé oògùn olóró àti mímáa kọ́lé sọ́nà àìtọ́ àtàwọn ọkùnrin apá míì òun ni wọ́n ká wọn lọ́wọ́ tí wọ́n sì tún gba àwọn ohun ìní bíi ẹ̀rọ ìléwọ́ àwọn irinṣẹ́ ilé tí wọ́n fi ń já ilé àti abẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé tó pé wọ́n ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí yóò ṣàyẹ̀wò fún wọn fínífíní láti mọ àwọn tí kò lẹ́bọ lẹ́rù tí yóò sì yọ̀ǹda wọn àti pé àwọn tí ajé àbàjẹ́ bá símọ́ lórí òun ó mú lọ ilé láti lọ́ọ́ fi ojú winá òfin ìjọba àpapọ̀ ló ti kéde ìpinnu rẹ̀ láti rí i pé àwọn àjọ tó rí sí ọkọ̀ sí ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí transport unions ni wọ́n ti sọ́nà pé ọ̀fẹ́ ni wọ́n máa jẹ àǹfààní àyípadà sí ọkọ̀ tó ń lo afẹ́ gáàsì dípò ilé tó ń lo bẹntiró tàbí tó ń lo dísù ẹbí wọn ti sọ wọn ní ìjọba àpapọ̀ ló ti rí ẹ̀yọ́núgbà lọ́tọ̀dọ̀ ti ilé aṣòfin ilé wa eléyìí tí wọ́n sì fún un ní owó kúnnú owó eléyìí tí ó fi máa gbé àwọn kan wọlé tàbá pé àwọn ètò ọlọ́kanjọ̀kan oníjọba àpapọ̀ ti ń gbé lójúnà àti rí pé látàrí owó ìrànwọ́ orí epo àwọn ọmọ ilẹ̀ nàìjíríà àwọn ò dára dé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti epo bẹntiró tàbí dísù mọ́ ní báyìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ọ̀kan lára àwọn iléeṣẹ́ tó ń ṣe àyípadà àwọn ọkọ̀ ọ̀hún ìyẹn onímọ̀ ẹ̀rọ Michael Olúwàgbèmí sọ ọdún pé àwọn ètò ọ̀hún náà máa ṣe fún wọn lágẹ́gẹ́ bí àyípadà àwọn ọkọ̀ ọ̀hún lélẹ́yìn ní àwọn ibùdó tó tó bíi mẹ́tàlélọ́gọ́fà one hundred twenty three workshops eléyìí tó wà láwọn ìpínlẹ̀ mẹ́tàlélógún twenty three jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ó ní gbogbo ìpinnu ìjọba ní láti rí i pé àwọn ìgbésẹ̀ ọ̀hún ó mú ẹ̀dínkù jọjọ bá iye owó ọkọ̀ lórílẹ̀-èdè yìí bákan náà ló sọ ọdún pé àwọn ohun tí wọ́n máa fi ṣe àyípadà ọ̀hún ni ó sì wà ní ìrànlọ́wọ́tó fún odidi oṣù mẹ́ta gbáko ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti tẹ àwọn lọ́kọ-láyà kan lórí pé wọ́n fẹ́ gba wọ́n fẹ́ ta ọmọ wọn ọkùnrin eléyìí tí wọ́n sì fẹ́ fi owó rẹ̀ rìnrìn àjò lọ sí òkè òkun àwọn lọ́kọ-láyà ọ̀hún tí ọjọ́ orí wọn láàrin ọdún méjìlélógún twenty two sí ọdún méjìdínlọ́gbọ̀n twenty eight òun ni wọ́n ti rọ́wọ́ tó báyìí lásìkò tí wọ́n kàn sí ilé ìwòsàn kan ní agbègbè sọlọ tó jẹ́ ti ilé ìwòsàn ìjọba tó ń sọ ọdún pé wọ́n bá rí ẹni tó fẹ́ ra ọmọ àwọn ṣetán àti ta ọmọ wọn ọkùnrin ọmọ ọdún méjì eléyìí tí wọ́n sì fi owó rẹ̀ rìnrìn àjò lọ sí orílẹ̀ ti tàdádà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin dẹ̀ tó fi ọ̀rọ̀ léde fún àwọn akọ̀ròyìn sọ ọdún pé ní kété tí èròǹgbà àwọn tó jẹ́ lọ́kọláya àwọn títa sí àwọn èèyàn létí náà fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí eléyìí tó sì ràn wọ́n gún wọn ní jàǹtolo tó sì wà lákòlò iléeṣẹ́ ọlọ́pàá báyìí ibi tó ti jẹ́wọ́ pé kán ṣàwọn jẹ́jẹ́ àwọn fẹ́ fi owó ọ̀hún rìn àjò lọ láti wá bí nǹkan oṣù tún dáa nílẹ̀ Canada ni wà ní ìwádìí lọ lọ́wọ́ eléyìí tí wọ́n sì fi àbáyọrísí rẹ̀ síta ní kò pẹ́ kò pẹ́. alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn Uju Kennedy Ohaneye ni ó ti ké sí àwọn tó jẹ́ ìgbìmọ̀ kan alábẹ́síkélé nílẹ̀ aṣòfin ilẹ̀ wa láti rí i pé ó pàdé òun nílé ẹjọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ òun léde ó ní àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan òun ni wọ́n gbé lórí ọ̀rọ̀ òun látàrí pé wọ́n fi ẹ̀sùn kan ìyá òun pé owó tó tó bíi bílíọ̀nù kan àbọ̀ one point five billion naira tó jẹ́ owó tó jẹ́ ti àwọn agbaṣẹ́ṣe òun ni wọ́n darí ẹ̀kọ́ ibòmíràn bó tilẹ̀ pé lásìkò tí ìyá òun yọjú sí àwọn tó jẹ́ aṣòfin ọ̀hún ni ó jẹ́ pé ọ̀rọ̀ òun fẹ́ẹ́ di ìjà òun iṣu àtayànyàn ibi tí wọ́n ti tutọ́ síra òun lójú ṣùgbọ́n lẹ́yìn eléyìí ló fi àtẹ̀jáde kan síta wípé lórí ẹ̀sùn tí wọ́n fi kan òun yóò dàbí ilé aṣòfin ọ̀hún bá lè mú ẹ̀rí máa jẹ́ mi ìṣó pàdé òun nílé ẹjọ́ ó ní gbogbo àwọn ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tó jẹ́ pé wọ́n ti gbà láti sanwó àwọn tó jẹ́ ti agbaṣẹ́ṣe ọ̀hún òun ló tọ ọ̀nà tí òfin là kalẹ̀ tí àpá pé síwájú àkókò ní àwọn agbaṣẹ́ṣe ti kọ̀wé ẹ̀sùn sí ilé aṣòfin ọ̀hún lórí pé wọ́n ní ìyá òun ọ̀nà tó ń gbà gbé owó tó jẹ́ ti àwọn agbaṣẹ́ṣe gbà òun ló lẹ́jà ń bá nínú arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ nuhu esra ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí olú ìlú wa àbújá ti tẹ̀ báyìí lórí ẹ̀sùn pé wọ́n ká àwọn ẹ̀yà ara mọ́ lọ́wọ́ lágbègbè lùgbẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ olúlẹ̀wà ọ̀hún alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá olúlẹ̀wà ìyẹn josephine adé lásìkò tó ń ṣe ọ̀rọ̀ òun léde fáwọn akọ̀ròyìn sọ ọdún pé ọjọ́ kẹsàn-án oṣù keje tí àwọnú rẹ̀ iná rọ́ tó arákùnrin ọ̀hún oníwọ̀n lára àwọn tó sì ká mọ́ lọ́wọ́ ni àwọn eegun àti agbárí tó ti gbẹ eléyìí tí kó sínú àpò kan àfúrásì ọ̀hún la sọ ọ́ mọ̀ pé lásìkò tí òun lọ sínú igbó ni òun dédé rí àwọn ẹ̀yà ara òun tó ti gbẹ òun tí òun sì ṣá sínú àpò lójúnà àti lọ tà á fún àwọn kan tí ò forúkọ wọn síta ó ṣe láláì pé owó tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà six hundred thousand ni òun ní lérò pé ńgbà tí òun bá gbé àwọn orí gbígbẹ àti ọgbárí tó fi mọ́ àwọn eegun òun débẹ̀ wọn ó tà fún òun ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá fi kúnnà rẹ̀ pé ìwádìí ló ti ń lọ lọ́wọ́ láti rí i pé wọ́n rọ́ tó àwọn tó jẹ́ oníbàárà rẹ̀ ọ̀hún lójú náà àti wá ṣàlàyé ohun táwọn náà rí lọ́bẹ̀ tún ìwà rọ́wọ́ àti ipa tó ti ń kó lórí ra àwọn ẹ̀yà ara èèyàn látẹ̀yìnwá tó a ò ní rí jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ̀ láti ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kanòjọ̀kan jáde ìgbàgbé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń wo ìkànnì yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí òǹkà tó wà lójú móhùnmáwòrán yín ẹ máa gba ìròyìn ọ̀hún bí ẹ bá ti aago rébété tí ó wà ní ẹ̀gbẹ́ yín tí ó sì máa mú ìròyìn wá fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ tún lè ṣe àtànkálẹ̀ àwọn ìròyìn wa lọ́lọ́kanjọ̀kan lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yín délé dòkò ṣèyí ìpàdé látọjọ́ oníròyìn ló ń dágbére fún yín pé ó dàárọ̀ ó ràn lásùn ire o.